adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala àtọ̀rọ̀ ìgbẹ́gẹ́ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam a ní ìtẹ̀síwájú nípa hadithi ilé ìsí àwọn ìṣúrára yìí wọ́n náà ni hadithi yàwà Maimuna ah, bint harith ní abẹ́ al-ghusl al-janaba rò pé a ti ka hadith náà ní ọwọ́ ìparí lónìí pẹ̀lú ọgọ́rọ̀ ọba subhanahu wa a mọ̀ wo حديث عبد الله بن عمر، hadithi tí tí ó tẹ̀lé ilé ìtì àkàlẹ́ عن عبد الله بن عمر أن عمر بن الخطاب رضي الله عنه قال يا رسول الله أيدخل أحدنا وهو جنب قال نعم إذا توضأ أحدكم فليرقد إذا توضع أحدكم فليرقد حديث يوتا إلى حديث أصياء أم سلمة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت جاءت أم سليم امرأة أبي طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إن الله لا يستحي من الحق فهل على المرأة من المسلم إذا هي احتلمت فقال رسول الله صلى الله عليه وسلم نعم إذا هي رأت الماء. عبد الله بن عمر látọ̀dọ̀ ọmọ ọ̀pọ̀tọ́ ọlọ́pọ̀pọ̀ ayé sí bàbá àtẹ̀yẹ ònìyà ọ̀sùlọ́lá yọ òṣìṣẹ́ ọlọ́run ayẹ́rùkù ahàbìnrin ọ̀wọ̀ yìí ǹjẹ́ ẹnìkan nínú wa ǹjẹ́ ó lóore ọ̀fẹ́ láti sùn pẹ̀lú bí ṣé gbé sùn sí ó sì sùn bẹ́ẹ̀ قال النبي صلى الله عليه وسلم يقول نعم إذا توضأ أحدكم فليكن bẹ́ẹ̀ni lẹ́nì kọ̀ọ̀kan ní nígbà ti sàmọ̀lá ó sì já nípa rárá kó lọ sùn a bàbá ń ka àdíkì alákọ̀ọ́kọ́ a sọ̀rọ̀ nípa àfáwà orí ọ̀dọ̀ àkórí tí a lè fún àlejò ti àkàyí bàyánù ọkùnrin náà lè dùn àlàyé nípa ìdájọ́ tó rọ̀ mọ́ ohun ẹni tó ti dá nípa ara ayálùkù ìbò tàbí ayálùkù na ǹjẹ́ ó lè sùn rùkúdù náà hamza àtàkọ́kọ́ wọ́n fi gbére gbére ahaduna ayé alwáhi minna wa huwa junubun yaani zuja nafasin ẹ̀sùn ìjánu bàdára نعم حرف الجواب لإثبات المجهول عنه قولوا نعم ó náà ní tí wọ́n fún ó jẹ́ àwọn ará fi a máa fi ń fún yẹn ní èsì nípa nǹkan táwọn ẹgbá bèrò aṣáájú alìsímọ̀ rí eléyìí tí ó jẹ́ àlàyé ní àkútán لما كان له وفاة الصغرى والجنوب حدثه أكبر أشكل على أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه أن ينام الإنسان وهو على جنابة فصار النبي صلى الله عليه وسلم wọ́n ní lóòdì ọba tó jẹ́ wípé a ti mọ̀ wípé òun náà ní ikú kékeré jámẹ́bà sì ní ẹ̀gbin rẹ̀ ẹ̀gbin tí ó tóbi ní ilé ìwá sókùnkùn sí àfáwà ọmọ ọ̀tọ̀ wọ́n sì ní láti wá ní ìdájọ́ ìlọ́wà lọ́dún sọ́lọ́bà òwárí ọ̀sọ́lám tó jẹ́ èyíkéyìí nínú wá ní tòbí lẹ́nu tí dáadáa máa bẹ́lá rẹ̀ lọ́dún sọ́lá lọ́sọ́lá wá dáwọn lórí pé ìgbàláyé wà láti sùn pẹ̀lú jánúbà tí ìlú bá ti ṣe àlùwàlá torí pé àlùwàlá rẹ̀ òun yóò ṣe tọ̀fíìfù hádàtì ìjànàbà kò gbé jánúbà kúrò orílẹ̀-èdè ṣe tó sí ṣùgbọ́n yóò jù mọ́ wọn wọn àlàyé àpàdé àwọn àgbọ́yé tí a lè rí nínú àyíkì tí dáwọn ọ̀pá ní alákọ̀ọ́kọ́ jàwáàdì ìtìfá ìlú dúnà lóṣù ìhàkì dúnà ìdá tó sì fẹ́ sùn tí ó sì fẹ́ wẹ jánàbà ó ṣe àlùwàlá bákan náà ìtẹ̀gbàbù kanáà tó bí nílẹ̀ àdá ìrìnlẹ̀ náà wọ́n fẹ́ fún wa kí a ṣe ìmọ́ra kúrò níbi àwọn ìdọ̀tí ilé ìtúbà pàápàá nílọ̀ tí fẹ́fẹ́ pẹ̀lẹ́rẹ̀ الأفضل في حق الجنوب أن يغتسل قبل eléyìí tó lóore jù fún ẹni tí jábẹ́bà ń bẹ lára rẹ̀ òun náà ní kó wẹ̀ láti tó tó sùn tí bàbá ní ṣe ó ṣàgbọ̀nà alifáàtò alàlùkùnrin gọ́ọ̀lá náà ti hàkì tó ìdá aláàbẹ̀ẹ́sẹ̀ wọ́n bẹ̀wá ní ìgbẹ́ wípé kájẹ̀lú láti mọ̀ ṣe àlọ́lá tàbá mẹ́sùn pàápàá jùlọ fún ẹni tí dáníbà bá ń bẹ rẹ̀ tí ó sì wẹ ìwẹ̀ jẹ́nàlá tàbí gbogbo ana hada al'amura na ìfẹ́lẹ́ mútù bá lè fìdí bá wọ́n ní ọ̀rọ̀ tó wáyé wípé náà ìdátawọ́tọ̀ àádúkún fáyẹ̀ nke ìtẹ́lẹ̀kọ̀ọ́kan ní tẹ́bà tàbàbá ẹni sọ pẹ̀lú dánáwà wọ́n لنصوص أخرى دلت على ذلك torípé ayé àwọn ẹ̀rí ni tó jú a níbi wípé èèyàn lè sùn láì ìsàlùwàlá náà tí jánábọ̀ ojú àwọn ara rẹ̀ bàbá tó tẹ̀síwájú gbogbo àwọn ẹ̀rí rẹ̀ àmọ́ náà hàn láti mẹ́rin àwọn ilé láì dáa nínú àwọn ọlọ́sùn tó wá tí àwọn àbá tó ń tayọ wípé amúnìyí kò túmọ̀ sí wípé ìjókòó ni òun náà ni àdébìnú tí ó wá nígbà tí àkọ́ abúlé ọdún sọ́là sọ́là ní kò ṣe ni tún bẹ́ẹ̀ òní náà ẹ̀yẹ̀tọ̀wọ́dọ̀ òṣà ẹ̀yẹ̀tọ̀wọ́dọ̀ òṣà bẹ́ẹ̀ ni adéṣun ẹ̀yẹ̀tọ̀wọ́dọ̀ òṣà tó bá fẹ́ ó lè sàlùwàlà eléyìí ó sọ̀rọ̀ pa agbóhùn kúrò níbi ìlú ó sọ ní ìgbà ẹjẹ́ bá ti mọ̀ pé àwọn afá aládé wọ́n yìí yọ ìdájọ́ nínú hadithi kan lójú làbúdà mi jámọ̀ tó wàjámọ̀ ìkúlù lèmọ́ yàtà alìlàpọ̀ ní ha ìlú alìkọ̀dìjà ayé alìmọ̀sálà ìtọ́mọ̀ jámọ̀ tó wọ́n wàá ṣe ìtẹ̀kọ́rọ̀ ìṣọ́kùnmọ́ nínú àwọn tó ń àwọn ará olùmọ̀ ẹ̀sùn wọ́n ṣe ìyapa ẹnu lórí wípé àgbàlá ìrẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ sí ìdájọ́ àgbàlá fàkọ́lá àgbẹ̀kọ́ ni ọ̀wọ̀dúwọ́ ẹ̀sọ̀ ìrùjó ìrùjó ìrùjó àwọn sọ ilé ya àwọn tí wọ́n jẹ́ àgbàrùn ẹ̀dìmọ́ dàrú ọ̀dọ́ọ̀lù tó lè yí pé umuman wọ́n mọ̀ ṣe tàmọ́sù pẹ̀lú lọ́wọ́rin nùsùs àwọn sọ wípé ọ̀rọ̀ ìrẹ̀mí àlùwàláyà ń pẹ̀lú tó bá rí dára màdàwà ọ̀gọ́rẹ̀ láàkàrú ní àpèdè sí ibà apákan àwọn olùrọ̀ sọ wípé ìtọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ fún wa ká ni eléyìí tí àfáà ọ̀gá àìsímọ́ àgbà yìí tí mú ìgbé ìjọba fún ìṣíwájú àbákọ̀ nínú tíra àwọn àdáàrù sífà wọn ni wà lẹ́yìn tàdá ìtàdá ìjú àlọ́lá tí wọ́n ní kẹ́ẹ̀sí yẹn ìdìbò dandan láwọn kò o wà ní nà máa ń fi ìsìnká ṣùgbọ́n ní abẹ́ wípé wọ́n fẹ́ fún wa kí ká ṣe ni torí pé ọ̀rẹ́wáyà mi wà tí àfáwà Umar ó ti bẹ̀rẹ̀ àrùn ìsọ́lá sọ́nà bẹ́ẹ̀ pé ìtànà bí fún ní pé náà àyàwàtà ọ̀tàwàtọ̀rù ìṣà ìbẹ́ẹ̀ ni ó lè sùn pẹ̀lú jánàbà àyàtàwàtọ̀rù ìṣà tó bá sì fẹ́ tó bá wù ní ṣe àwọ̀lá bákanáà àti Rasulullah sallallahu alaihi wasallam da

واختلف العلماء في حكمة هذا الوجود àwọn olùmọ̀ wọ́n sì yàpa ẹnu lórí pé kí ni hikma ti ń bẹ nípa àlọ́ láì ìgbà míì wà pọ̀tàkùnù lè hikma tó gọ̀ ọ̀hírọ́ pọ̀tàkùnù lè hikma tó káàmìnà hikma ti ń bẹ nínú tẹ̀sírẹ̀ ó lè hàn sí wa ọlọ́run lè sọ tọ́lọ̀ ò bá sọ ń gbà ànábì lè sọ bánàbí ò bá ti sọ àìmọ̀ ṣíkúmọ̀ tí ń bẹ nínú pé ọlọ́wọ́ bá ṣe nǹkan lófin kò ní tààlùkù pẹ̀lú ṣíṣe nǹkan ẹ̀ tá a bá mọ̀ tàbí ìwà ní a bá sì mọ̀ tàbí àwà láti mọ̀ so àìmọ̀ ìtumọ̀ wàzáyìí àdílà tẹ̀sílẹ̀ láàrin òun tààbù wọn ilé tó ojúwọ́n jù nínú àwọn ẹ̀rí òun náà rí pé àdùwàlá ẹ̀ tààbù àbìsì jọ́sìn ní hadisi tí ó pẹ̀lú ní hadisi àwọn ọmọ sálàmá rọ́dìọ̀lá àrùká zọ́jù nàbí sallallahu alaihi wa alihi عن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم قالت جاءت أم سليم مرات أبي طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن الله لا يستحي من الحق فهل على المرأة من غسل إذا هي احتلمت فقال رسول الله صلى الله عليه وسلم نعم إذا رأت الماء ولقد آه Umu Salama tọ́lọ̀ tí ó bá yẹ́nu sí wọn tí wọ́n jẹ́ ìkan nínú àwọn ìyá wa ní ṣe ìyàwó Ànábì sallallahu alaihi wasallam kọ́ọ̀lá ó sọ wípé ja'at Ummu Sulaym ìmúrátù Abi Talha ìyàwó Abu Talha ilé tí ṣe ó wá bá Ànábì sallallahu alaihi wasallam ó wá ń pè lọ́wọ́ àlọ́jì pé ya Rasulullah ó sọ fún àlejò ya Rasulullah ilẹ̀ iṣẹ́ ọlọ́run inna Allaha la yastahi min al-haqq dájúdájú ọlọ́run ọba subhanahu wa ta'ala kìí tijú láti sọ òdodo fan alalmar فقال رسول الله صلى الله عليه وسلم نعم إذا يرأت الماء bẹ́ẹ̀ni obìnrin náà lẹ́tọ̀ọ́ láti wọ ìwẹ̀ gúúsùlù tó náà bá rí omi tí ọkùnrin máa ń rí àúmù sálàmà ọmọ ìgbòmí ní zọ́ọ̀jì nàbí sọ̀lọ̀sọ́lọ̀ oní àti ìyàwó ahìd bí àbí ìmọ̀yá bí ìdù bí tó àbí ìmọ̀yá oní àti orúkọ ìyàwó musalam ṣùgbọ́n náà àwọn tó ṣe pé alimọ̀ṣòhóró tó bìkúnà bìkúnìyà òun náà ìyàwó musalam òun wa kéèyàn tó rántí pé hindu pinto àbí omeya ló ń kọ wọn èyí ó ti rántí musalama ni wọ́n pé musalama ni wọ́n jẹ́ bí ìgbà twenty tó náà wọ́n jẹ́ pé àkúnìyà ni ó kó orúkọ mọ́lẹ̀ òun ìyàwó ìwà tí ó kọ́kọ́ gba Islam ní ìtàjú wọ́n ṣe ìrìn àjò lọ sí ìlú Habasha bákan náà ọ̀kánàfin ajimalin nisa ìlàrọ̀ nínú àwọn obìnrin tí wọ́n rẹwà jù nínú àwọn obìnrin lárúbáwá onáàlẹ́gbàwá Ummu Salama olùwọ́wà bákan náà wọn àwọn èèyàn mọ̀ wọ́n pẹ̀lú pé wọ́n ní ìwòye tí tó jìnnà wọ́n sì máa ń fi ọlọ́wọ́n bá ó sì kẹwọn púpọ̀ pẹ̀lú kéèyàn mọ sàkún ibi tí nǹkan ó kan kò sí tí èèyàn bá fi ojú sọ̀nù kù tí èèyàn bá fi wò dáadáa ilé ìtàwọn bá ń pè ní àṣírọ́ta ìyàwó ọmọ sálàmọ́ ọlọ́wọ̀n bá nílọ́lá ó kẹwọn pẹ̀lú kí ni aláàfin sọ ìdí kí làákàyè tí ó dọ́gba tó yẹ wípé tán bá fúnyàn ní ìmọ̀ràn fúnyàn bá lo ìmọ̀ràn yẹn ṣá àlọ́ èèyàn ní kábàámọ̀ pẹ̀lú pẹ̀lú ìmọ̀ràn yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n bá rí báyẹn so alábáwọ̀ sọ wípé ìdàmú aláàkùlù asọ́ọ̀ ayé nínú sọ́wà وزوجها رسول الله صلى الله عليه وسلم بعد وفاة زوجها أبو سلمة بعد غزوة أحد النبي صلى الله عليه وسلم fẹ́ أبو سلمة nígbà tí ọkọ wọn jáde láyé tán lẹ́yìn ìjọ ogun Uhud Ọlọ́run olùrọ́pò fún ìyàwó olùsàlẹ̀. Afẹ́jẹ́ lára ṣèkọ́ lọ́rọ̀ ìrúnmọ̀ ìmùsàlù sínú ìmùsàlù. Wọ̀kánẹ́ ààfihàn nìsá ìnàbí ìsọ̀lọ̀sọ́nà wà fàájẹ̀. Ìyàwó olùsàlámà, hadithi wọ́n pọ̀ jáǹtì rẹ̀ inú sọ̀rọ̀ inú àwọn àṣàrù súnan wàlùmọ̀sáàrí hadithi wọ́n pọ̀ jáǹtì rẹ̀. Òun sì ní ẹni tó nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam ilé ìwáyé ní ọdún kọkànlé ní ọgọ́ta nínú ìjírá ànábì sallallahu alaihi wa sallam aláàrùjáfin àpọ̀wà ìlú tẹ́wọ̀n nínú ọ̀rọ̀ yìí àrẹ̀ṣà alẹ́ fún aṣíwájú pé ta bá ìṣẹ́láàfù wà ń bẹ ṣùgbọ́n ilé tó tẹ̀wọ̀n jù òun náà ni òun àṣọ yìí ṣùgbọ́n báyìí kọ́dọ̀ àwọn àfáà aládé kù gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn náà ni wọ́n kó wá ilé nínú àwọn bá díkiri tẹ́lẹ̀jámẹ́tẹ̀rọ àwọn gbogbo ọ̀rọ̀ yẹn wàkílà tó fi àhàlì ìsáná wàkílà hádá wàkílà hádá wàkílà hádá wọ́n ti mẹ́ ìrìwáyà mẹ́rin lọ́wọ́ lórí wípé ó kú lọ́dún báyìí gbogbo ẹ̀nà àwọn afárá ní gbogbo ẹ̀ ni wọ́n sọ ṣùgbọ́n níbi èyí tá a ní bùkátà sí òun náà ni wọ́n sọ fún wọn alá àrùjá ìlà dìrásà rọ́wí kan alìmọ̀ fún àwọn ọ̀wá ní àwọn àkọwálẹ̀ mọ̀sẹ́lífà alìmọ̀ta alìkọ́ ìwàfà ti rọ̀wì mọ̀dún hadithi àkóríta ní hadithi bayanu fọ́kùnmí alìgbòsìlẹ̀ nílẹ̀ ìṣẹ̀lá àlàyé nípa ìdájọ́ tó rọ̀ tàbí èèyàn sùn ó lálà ìdí alẹ́sìláàmù náà ó lè jẹ́ wípé èèyàn sùn ó lálà ó sì lè jẹ́ wípé èèyàn rí omi látara ìbálòpọ̀ méjèèjì náà làwọn èèyàn sọ àyàwó àmùsùlẹ́yìn orúkọ rẹ̀ gangan ní sáhálà bẹ́tù malham al-ansariya òun ló bí àfáàwà anas bin malik ọmọ sùlẹ́yìn òun ló bí àfáàwà anas bin malik amọ́sùgbàgbé tí a fáwọn anazunu malik nínú àwọn tí wọ́n gbé nínú yàrá ànábi sallallahu alaihi wa sallam ẹgbẹ́ ọdún mẹ́wàá gbáko òun ni àfáwọn anas ní olù ní inú yàrá ànábi sallallahu alaihi wa sallam ìgbà tí ànábi sallallahu alaihi wa sallam jáde láyé ni àfáwọn anas kúrò nínú Mẹdínà tó lọ dúró aslamat nípa islam yẹ ó mùsùlẹ̀ fàkọ̀tọ́ bàbà àbùtọ́lá àbùtọ́lá wá bá sọ̀rọ̀ pé òfẹ́ fi ṣe ìyàwó fàṣítàrọ̀tọ́ ayẹkùn màbùrùhá alìsìlám ó wá ló mọ́jẹ̀mú ó fi ṣe mọ́jẹ̀mú pé tó bá mọ̀ pé ó fẹ́ kí n fẹ́ ọ ilé àbútọ́lá márùn tí máa gbà lọ́wọ́ rẹ̀ òun náà ní kó gbà islam fa aslama wọ́n tẹ̀sọ̀ wọ́n ó wá gba Islam ó ti bẹ̀. níbí báyìí làtífà kan wà tí mo fẹ́ ká kátìrà láti fi a rí i pé ó ṣe ìṣọ́rọ̀ ìgbé gbogbo Islam kìí ṣe wípé ìgbà tó gba kìí ṣe púpà tó fẹ́ tán ló tó gba Islam o ó ti gba Islam ṣáájú lórí kí ni o ṣáájú kó tó fẹ́ ṣùgbọ́n máàrù ẹ̀ náà ni pé kí ọkọ yẹn kó ṣe kí ni o eléyìí kámọ́ lọ ọgbọ́ yé ń bẹ̀ wípé ìgbàláàyè wà fún obìnrin mùsùlùmí láti fẹ́ kìrìyó tàbí láti fẹ́ ẹlẹ́bọ obìnrin mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ láti fẹ́ fi yó kò lẹ́tọ̀ọ́ láti fẹ́ ẹlẹ́bọ ṣùgbọ́n ìgbàláyé wà fún ọkùnrin mùsùlùmí láti fẹ́ kiri yó pẹ̀lú mọ́jẹ̀mú mọ́jẹ̀mú ẹ̀ náà ní pé kó jẹ́ mọ́sánà kó jẹ́ obìnrin tí ọkùnrin ò tí ìsìlá sọ lórí mọ́jẹ̀mú ẹ̀ nìyẹn tó jẹ́ obìnrin tí ọkùnrin ò tí ìsìlá sọ lórí ìdílé tó ti náà bà ti náà gbòrò sí ẹ̀sìn ni ọmọ ìyẹn kọ́ ìṣe nǹkan tó lọ́wọ́ máa sọ ní ó jẹ́ obìnrin àfífà tí èso ń ṣekúṣe tí èso ń ṣèlú àwọn ọkùnrin kékeré wọ́n lẹ́tọ̀ọ́ láti fẹ́ àwọn obìnrin mùsùlùmí ṣùgbọ́n àwa ọkùnrin mùsùlùmí alẹ́tọ̀ọ́ láti fẹ́ àwọn kìtàbíyà شيخنا صالح الوطيمين رحمه الله wọ́n bèèrè bèèrè lọ́wọ́ wọn ìgbè kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin mùsùlùmí ọkùnrin yìí lè fẹ́ obìnrin christian ó lè fẹ́ obìnrin tó bá jẹ́ yahudi ṣùgbọ́n àwọn ọkùnrin ti tàwọn ò lè fẹ́ mùsùlùmọ́ ṣe kò tẹ́lẹ̀ sọ wípé bẹ́ẹ̀ ni nítorí wípé àwa gba ànábì Mùsá gbọ́ agba ànábì Ìsá gbọ́ ẹ̀tọ́ wa ni ká jẹ ń bẹ̀ ògbéà àwa gba ànábì Mùsá agba ànábì Ìsá agba wọn gbọ́ nígbàtà ti gbà wọn gbọ́ òun so àwọn ọmọ wọn náà àláàlì lè fún wa so ká fẹ́ wọn ká sọ wọ́n di mùsùlùmí ṣùgbọ́n ẹ̀ ní ṣe kèfè rí pẹ̀lú ànábì sọ́lá sọ́lá bóòlù ẹ̀ta abẹ́jẹ lọ́dọ̀ ànábì ẹ̀ ní jẹ́ mọ̀nà yìí ni ẹ̀ ní fẹ́ wọn ẹ̀ ah, ní wípé ha yẹn màṣàlá sí ha ṣùgbọ́n láàyè jihadùhù ahadù ọba tọ́lọ̀ bá mọ́ fún àwọn olùmọ̀ ọlọ́run tó ẹ́rì wípé umu sulaim ó ṣe ìgbìlọ́sì tó mú bá islam nítorí wípé wọ́n sọ fún ọ̀dọ̀dọ̀ ọmọ mánéjì ara wọn pé létà létà bí wọ́n padà di mùsùlùmí rárá ó gba islam wàhásùnà islam òwú islam rẹ̀ ti kí o islam rẹ̀ ti dá ó ti bẹ̀rẹ̀ so eléyìí ká mọ̀ lọ sí gbọ́yé wípé èèyàn lè fẹ́ kiri àbí ẹlẹ́bọ tí ó ti di mùsùlùmí tó bá gba islam tó dẹ̀ sí islam dára sí ẹ̀sìn rárá kò sí ṣkàn ó ti ìyẹn ti lọ nìyẹn ó ti di mùsùlùmí tó bá sọ pé tọ̀ òun tó fẹ́ padà sínú oko kúkúrò padà tọ̀ kóbìnrin yàwó yìí kó ṣe kúlò ilé ìpèsè nǹkan tí olùdó bẹ̀. Now, inna allaha la yastahi min al-haq la yantanimu min dhikrihi aw fi'li al-haya min ghusl min ittisal Allah ba subhanahu wa ta'ala kí kula ti ti tìjú láti la ojú abẹ́ ko láti sọ bí ọ̀rọ̀ bá ṣe rí min ghusl ay min ittisal látara ìwẹ̀ alìsìláàmù yàrá ọkùnrin lẹ́yìn náà rí ìsìláàmù òun náà ní tí ọkùnrin máa ń rí lójú wọn wàlùmọ́rọ́dù bí i ìhúnà ṣùgbọ́n nǹkan tó ń gbà nínú pẹ̀lú rẹ̀ bí àjìmá òun náà ní ìbálòpọ̀ tí ń bẹ láàrin ọkọ àti aya fáyidà wájádà balà láti ẹ̀tẹ́sàn wáyé láàbàlà tó bá ti rí omi yóò wẹ̀ tí ò bá ti rí omi kò ní wẹ̀ kò ní wẹ̀ coat and coat tó ti hadith ní ìwọ̀n àwájú tó sàlàyé wípé hadith yìí mansukh ni hadith ní ìwọ̀n àwájú tó sàlàyé wípé hadith yìí mansukh ni alimamu min alima hadith alimamu min alima wípé téèyàn bá ti tómi bá jáde lára ọkọ tàbíyàwó tàbó sùn ó lálàá ó rí omi ààrẹ rẹpẹtẹ yóò wẹ̀ omi yóò bí omi omi pé omi tó dà lára rẹ̀ olóṣèlú àbí omi tó fi wẹ̀ ìtumọ̀ àlùmọ́ òmìnà lùmọ́ nìyẹn omi tó dà lára rẹ̀ yẹn yóò ṣe sábà bí ìwẹ̀ omi yẹn máa bí ìwẹ̀ àlùmọ́ òmìnà lùmọ́ الشرح الإجمالي تخبر أم المؤمنين أم سلمة رضي الله عنها أن أم سليم الأنصارية رضي الله عنها سألت رسول الله صلى الله عليه وآله وسلم المرأة إذا رأت المنية فهل عليها غسل wọ́n أم ọmọ sùlẹ̀ ọmọ ìlọ́wọ́ àdábí sọ́lá àtàmà ìpé tó lórí bá rí mọ̀níyù ilé ìtí àmọ̀ sí àpọ̀ tó yẹ́mùnà ìhàyà àtẹ̀sí ránúlẹ̀ nìta wọ́n ní ìbéèrè yóò jẹ́ ìbéèrè kan pé pé àwọn obìnrin máa ń tijú púpọ̀ láti béèrè láti la ìbéèrè náà mọ́lẹ̀ ẹgbẹ́ bí ya wa tashawuqiha li ó nífẹ̀ẹ́ mímọ̀ púpọ̀ bákan náà ó sì ń bẹ́ ń bẹ́ àti mọ ìdájọ́ ẹ̀sìn ọlọ́run wa dẹ́dà lè tá àbúdà wọn ha alàbàjì náà tí ń pọ̀tà sí wọn kó lè bá àjẹ́ wípé yóò mọ̀ sí ọlọ́run bá àfihàn ọlá lórí àmọ̀dájú akadàmẹ́ ànábì sọ́lá sọ́lá lẹ́bí dá lóhùn láti ní tọ̀ tó bá ti rí pé omi jáde lára àwọn òun náà lórí ọ̀fẹ́ láti wò wájàbà àléhà alìgbòsù kíkì òṣàdì àwọn ẹ̀kọ́ tàbí tí a lè pè ní àlékún àgbọ̀ ilé ẹ̀sìn ọlá tí ń bẹ arí nínú àdíṣì pé ìyàwó mùsùlùmí àdíṣì ṣe àfihàn rẹ̀ pé ọlá ń bẹ fún bákan ó sì tún ní àkólé náà láti ní àlékún nípa àgbọ́yé ẹ̀sìn bákan àti rí pé ó jẹ́ ẹni tí ó kẹ́kọ̀ọ́ yáyí tó ní ẹ̀kọ́ yáyí torí pé ó kọ́kọ́ sọ wípé anil haq aw min al haq ọlọ́run wa subhanahu wa ta'ala kì í tijú láti sọ òdodo ó túmọ̀ sí wípé ìbéèrè tó fẹ́ béèrè ó ń kọ́ lóbi bẹ̀rẹ̀ ó kọ́kọ́ sí ọ̀rọ̀ síwájú ṣáájú kó tó béèrè ìbéèrè torí pé husnu su'al ní ìsọ̀rọ̀ ẹ̀yìn kéèyàn ní husnu su'al ó ní ẹ̀kọ́ àti làákàyè láti fi lè béèrè béèrè àwọn àfáà ní ìsọ̀rọ̀ ẹ̀yìn ìlàjì ìmọ̀ni bákanáà ìtìbáàbù tẹ̀sílì tàbí a nínú hadithi alìbọ́yé pẹ̀lú pé gbàlá ìlú à wọ́n fẹ́ fún àtúnyẹ pé tàbá fẹ́ sọ̀rọ̀ alìkọ́kọ́ ti ọ̀rọ̀ kan síwájú tẹ̀míhídá ti kàlá alẹ́lẹ́ ìsáyà nìyí tí ó jẹ́ bí preamble fún àwọn ọ̀rọ̀ tó ní nǹkan pẹ̀lú ọ̀rọ̀ ìwò èèyàn láti jùlọ tí a bá fẹ́ sọ pé akramọ̀kùnmọ̀ gbọ́nà akramọ̀kùnmọ̀ ìyẹn èyàn ti síwájú táwọ́tíà ló jẹ́ fún ọ̀rọ̀ tí èyàn fara fẹ́ sọ pé tó bá ti gbọ́ akramọ̀kùnmọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀rọ̀ tó fẹ́ wá yẹn ó súnmọ́ bó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú kọ̀rọ̀ ọmọ nìyẹn tó ní nǹkan ṣe pẹ̀lú ìwòwò èèyàn wọ́n máa sọ àdàmù so ilé ìbámu tàbí àtẹ̀lú yídá kọ́bùlà ìkàlámù bákanáà alhaya minati ìtìjú àrẹ̀sìlúwà bákanáà láyà náà lè ẹ̀yìnmá mustahin aw mustakbirin ẹni tí ó bá tìjú tàbí ẹni tó bá ní ìdìraga kò lè ní ìmọ̀ pàápàá bùtùnì kó mọ̀ ojú ń tí ọ láti lọ tẹ́sílà sí iwájú ẹni tí ó jù lọ lọ́jọ́ orí ó sọ yí ojú ń tì mí mi lè lọ ọmọ inú mi ò lè nímọ̀ pàápàá bó tilẹ̀ kó mọ́ bákan náà ẹni tó bá jẹ́ onígbìlága ẹni kò lè nímọ̀ orígbó onígbìlága gbogbo èèyàn náà ni gbogbo èèyàn náà lòun máa ń jù lọ ní tiẹ̀ gbogbo èèyàn náà ni ẹgbẹ́ wọn gbogbo èèyàn onígbìlága gbogbo èèyàn ló wọ́n jù lọ kò sẹ́ni kankan tí wọ́n ju onígbìlága ni wọ́n ju gbìyànjú lọ sòrò fún èèyàn báyìí kò lè ní ìmọ̀ pàápàá bó tilẹ̀ kó mọ́ bákan náà nínú hadithi ìbátò ìṣe àfihànlẹ̀ wípé ìròyìn alhaya ìtìjú àfihànlẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ìbátan yẹ̀lí ìkùbíjà láàrin bí wa kamali ní ìfihànlẹ̀ kan eléyìí tí ó rò tó ní nǹkan ṣe pọ̀ bí ọlọ́run ọba àlejọ́lá bó ṣe tó àti bó ṣe pé la yustahya min al-haqqi lítàfàkùnrin bíi dì a máa ti dú lórí nǹkan tí yóò ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn wa kàáfà tí ó tàbí bẹ̀rẹ̀ àrùn ti ní ìdára lọ nǹkan tí yorùbá ti yorùbá ní pé yorùbá ti mọ̀ ó ṣàgbèrè ìtẹ́ yorùbá ti mọ̀ ó jù yàn lọ so ìtẹ́ yorùbá ti mọ̀ pé èèyàn ti kí ni o èèyàn bèèrè annal mar'ata tahtalimu kama yahtalimu rajul pé obìnrin òun náà máa ń rí omi tí ọkùnrin náà máa ń rí o obìnrin náà máa ń rí omi tí ọkùnrin máa ń rí gẹ́gẹ́ bí ọkùnrin ṣe máa ń lálàá náà ni obìnrin náà máa ń lálàá o ojúbò ló sì lè mìíràn jànàbá nínú hadithi àtúnrígbọ́yé wípé ẹ bá ti di jánàbà ìwẹ̀ ti di ọ̀ranyàn fún o أن وجوب الغسل من الاحتلام يكون عند رؤية الماء عند الاستيقاظ وإلا فلا غسل عليه wọ́n ní tí ó sọ ìgbẹ̀ di ọ̀ràn àyàn nípa wípé èèyàn lálà nígbà tí èèyàn bá wà ní ojú oorun ó bùkátà kéèyàn ó rí omi o bí èèyàn sùn ní ìsìn ó lálà ní ìsìn ìgbà tó kò rí nǹkan lára rẹ̀ kò sí ẹ̀rẹ̀ kan ṣẹ́wọ̀ ó ti ìbá àjẹ̀fádùn lójú oorun tó bá ti dídè wá sí lómi òsúwẹ̀ wáyé ńlá afálà àgbóṣùlà àlè tí ó bá sí lómi òsúwẹ̀ rẹ̀ sí onítọ̀ owó ẹ̀ bákan náà jàwáàzù ìtìfta ìdúmọ̀lá àti ìdúná sí ha ìgbàlá àyè pé obìnrin náà lè béèrè fátúwá fúnra rẹ̀ o lè béèrè lọ́wọ́ sheikh ó lè béèrè lọ́wọ́ ustaz ó lè béèrè fúnra rẹ̀ pé nǹkan báyìí báyìí báyìí kí ṣùgbọ́n torí wípé a fitina, ó ti hook sí every nook and cranny gbogbo àlámọ̀ dáwùjọ táwọn ó ní àwọn olùmọ̀ fi máa ń sábà sọ wípé báwọn obìnrin bá ní ìbéèrè kan fọwọ́ kọ́ ṣùgbọ́n kìí ṣe ike bóyá láìsí àbí aburú ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n torí pé fìtínà ó ti lọ́kọ́ gbogbo nǹkan obìnrin míì yóò bèèrè ìbéèrè tó fẹ́ bèèrè kì í ṣe bọ́lọ̀ ṣe dá ní òde sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ní sọ̀rọ̀ fìtínà tù ní tẹ́ pé bí ó ṣe dín ohun ẹ̀dùnmọ̀ yí pé fìtínà lélẹ̀ ẹ̀mọ́ sọ̀rọ̀ kankan ẹ̀fọwọ́ pọ̀ ẹ̀dìnrẹ́sẹ̀ àákà ṣùgbọ́n kìí ṣe wípé bẹ́ẹ̀ tó bá béèrè wípé bóyá ṣùgbọ́n sáàtù tẹ̀rí àrùn náà fi ní kódò ní ọkọ̀ pẹ́sàn a fi dáàbòbò aburú tí àárín kan wípé tó bá béèrè ìtúnà lè tẹ̀lẹ̀ túnra látara kó béèrè yẹn látara voice tó béèrè yẹn wàhálà lè tẹ̀lẹ̀ ẹjọba ọkọ tó bá fọ́kọ́ tó fúnránṣẹ́ àbàkà ṣùgbọ́n obìnrin míì yóò rí títì pé kwẹ́sàn yẹn òun fẹ́ béèrè gẹ́gẹ́gẹ́gẹ́ òun fẹ́ òun kọ́ òun fẹ́ fẹ́lú béèrè ní tọ́ tó bá yarí pé òun fẹ́ béèrè ẹjọ́ béèrè so mọ̀kóbìnrin náà ṣe kí ni o olùdí sọ̀rọ̀ ọlọ́run ọba ìṣọ́lá nípa bí wọ́n ti máa tún ohun wọn tí wọ́n máa ta ìbáàjẹ́ láti fi kọ́ sí fitna ọlọ́run ọba ìṣọ́lá tí ó ṣàmì ìjọkan tó kọ́ ṣe fúnjẹ́ so jawali ti ta ìfẹ́ àti ìdílé ti ha obìnrin náà lè béèrè béèrè fúnra rẹ̀ bákan náà àtúwálù àdìlẹ̀ ẹni ìdájọ́ hílàkù wà sáájẹ̀ tàbí nǹkan tí èèyàn mọ̀ ṣùgbọ́n ti ṣe pó kò kí nǹkan yóò kí àtíyàn ya ní orí lójú ẹjọ́ kí àlàyé so wọ́n ní nínú àwọn ẹ̀kọ́ tí àríkọ́ nínú hadith ni gbogbo àwọn ọ̀sẹ̀ wọ̀nyí nínú àwọn tẹ̀lìl ìtàlìpè níbi illuminations tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó mọ́ fáwọn olùmọ̀mú wọ́n pé hadith ní ìsìnbá ìfá àfúnra ara bí ní tàbáǹkà ní àdúgbà àti omi mẹ́ta sí mẹ́rin àbórí ẹ̀kan yọmọ́ ṣùgbọ́n táwọn olùmọ́ bá wò ó tí wọ́n ti tẹ̀jú nínú ẹ̀ a rí wípé ibi táwà tí ó rí àǹfààní kan àwọn olùmọ́ olùmọ́ rí àǹfààní bí 50-55 so ilé dúrúbà ní ọlọ́run bá sùhánà sára tó ṣe àwọn amẹ́rin ní olùmọ́ bákan náà àlìjábà tó nǹkan ẹ̀sùn wáyé ìdẹ̀sí kan ńlá ìtẹ́jẹ́ ìtọ́ wọ́n ní a lè dáyàn lóhùn pé náà tí kwẹ́sàn yẹn ò bá bùkátà àfikún tàbí àlàyé tó pọ̀ ìtàn ẹjọ́ sí mo ní mo bíra àtọ̀ sí ìlú ìlú náà òmí di ìròyìn ìtàn ojú ìfẹ́ tó nígbà tí ìyẹn nígbà jẹ́ náà ẹjù wà ní lọ́tàrà náà tí mo lè náà kò dúgbẹ́ tó èyí kò ní ìlú ìjọba ìgbàlẹ̀ náà. Aha, jawazu su'ali bi hikaya an al pé èèyàn lè bere questions tó yẹ mẹ́tọ́dù yẹn ti bèèrè ó máa jẹ́ nígbà tí èèyàn bá ń rìpọ́ọ̀tù nǹkan pẹ́yà pé ẹjọ́ pé ẹnìkan nínú wa ara èèyàn sì lè bá wú so bàlá ìwà pé a lè bèèrè ìbéèrè ní mánà yẹn ó ti yé gbà ẹjọ́ ọkùnrin kan wà ó ṣe báyìí ó ṣe báyìí ìwọ náà sì ni ọkùnrin yẹn tó kò túmọ̀ sí pé bóyá irọ́ lẹ́nu yẹn ń pa so o bàbá àtúntò pé ìgbàlá yóò wà pé èyàn lè sọ wára question tó dẹ̀ pé question èyàn dandan náà ni ó ń bá wí ṣùgbọ́n èyàn lè wá níbi second person singular so that láti fi lè jẹ́ kó jẹ́ àǹfààní nítorí pé ìgbà míì wà tuntun wípé tàbísù sùhàn kí èyàn sàdáyàn rí ìbéèrè sí ọ̀dọ̀ ara èèyàn ìdáhùn rẹ̀ nígbà míì àwọn èèyàn tó kù lè rò pé ìdáhùn yẹn ò wúlò fún àwa pé ẹni tó béèrè ìbéèrè náà ni ó wúlò fún ṣùgbọ́n tí ẹ bá ṣe tààmì ìmùsùn tí ó ṣe lápù sọ́àl tí ó tú ìbéèrè kalẹ̀ ẹlẹ̀ tí ẹ pé àti ẹni tí ń gbọ́ àtẹni tí ń sọ gangan bìlọ́sì yìí àtẹni tí ń béèrè gangan fúnra rẹ̀ kálukú náà ni ó ṣe àǹfààní ní lára rẹ̀ àní ìparí àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu pàápàá jùlọ àwọn tí wọ́n ṣe ṣẹ́rìfù tíra al-Umda fil Ahkam wọ́n kẹnubọ agbọ́nrin tàwílù sífàtì hayá wa adam ìsìbá ti hajjì náà ṣùgbọ́n eléyìí àṣìṣe ni eléyìí àṣìṣe ni lélẹ̀ tí ó sì ká aláta mọ́níhájú alùsùn ẹ̀bí ìjọba ètò tẹ̀wọ̀n sí ní wípé ìtọ́nà ọba àlíkẹ́ lábá ti ṣe ìgbà àtìrẹ̀ fúnra rẹ̀ a ṣe ìgbà àtìrẹ̀ fún ọlọ́run ní lẹ́rì tẹ̀sílífí wàlá tààtìrí wàlá tààwì a ṣe ìgbà àtìrẹ̀ fún ọlọ́run àmì kàyà pàdúgbò ló ṣe rí àti ní nọlífàyẹ̀ àti ní tìrìtì ẹ̀ síbi tí ó yàtọ̀ sí in tí ó ń dáre lórí inú kọ̀tọ́nà ọba sùhánà ọ̀fọ́lá tó gbé ara rẹ̀ tàbí anábì sallallahu alaihi wa sallam ó fi ròyìn ọlọ́run eléyìí nínú ibi táwọn kiri yóò tí wọ́n ti kùnà òní ilé nínú àwọn ọ̀nà tán ti jìnnà àwọn ò ní àtìmọ́wà pípa kò sí lọ́dọ̀ tí wọ́n tàbí ìdìmọ̀ sí ìgbàtí sí ìrànlẹ́ kò sí ń bẹ̀ rárá kò sì kó ma àwọn ní ìmọ̀ ọ̀sán pé ọlọ́run ọba ahùn ọba ahùn ọba ahùn ọ̀hún kí ni ìsìn rẹ̀ kí ni ìsìn rẹ̀ àrí ìrí ìrà kí ni àrí ìrí àkí ni ìsìn rẹ̀ so àwọn tí wọ́n ní gbogbo láti rà sí lọ́sọ̀rọ̀ àtàlàmù so a ṣe ìgbà tó sífà fún ọlọ́run tó bá ti fúnra rẹ̀ a ṣe ìgbà tó sífà fún ọlọ́run tánà bí bá gbogbo kódà ká mọ́ rí nínú Quran tábàtì onílẹ̀ nínú súnà tó sọ fìkà tábàtì nínú súnà ìpètọ̀ ànájìtọ̀ ìpè ọlọ́run bá ní ìròyìn báyìí kọ́lọ́mù ṣùgbọ́n a sọ wípé ní ìjẹ́rìsà kì í ṣe pé ó jọ ti ẹ̀ láwọn pápá bùsùn kó máa bákan náà ní jẹ́ ìtàwé àti ní tìjẹ pé mm, kìí ṣe bó ṣe rí nìyẹn ní tí wọ́n gbà lérò ní báyìí àdáhùn mọ̀sùpọ̀ bá yóò fi kọ̀kọ́ ìfọ̀lẹ́ṣà kúdùrọ̀ ọlọ́run wọ́n ní alkúdùrọ̀ àdúgbò lè tẹ̀síwájú yàtùbú àhà pé ọwọ́ ọlọ́run ọba wípé kúdúrọ̀ ni wọ́n ṣe tààrí ilẹ̀ ó ti lé nígbà tó wá ní bali ẹ̀dáhù mọ̀sùtọ̀tà tí a wà sọ wípé kúdúrọ̀táàrù mọ̀sùtọ̀tà á sọ bẹ́ pé agbára méjì ọ̀nà tó wọlé kò ní lọ kò ní lọ ẹ̀fílẹ̀ lóṣọ̀rọ̀ kàmọ́ yẹ ní kùbìjà láàrin

sáwọn pé ọwọ́ aago ọwọ́ aago ti dúró kò sí tẹ́mọ́ o ṣé tí wọ́n lẹ̀ sí pé ọwọ́ aago yẹn náà ọwọ́ aago yẹn òun náà ní ìkaná tí wọ́n pé tí wọ́n bá tún dé ìtọ̀ ẹ̀jẹ̀ ó jáde ń bẹ̀ ṣé tí wọ́n lẹ̀ nìyẹn tí wọ́n lẹ̀ kọ́ nìyẹn ló fi jẹ́ wípé àtọ̀ṣẹ́bù fi tẹ̀sí mo lè gbé yẹn òun wá fìlà àwọn wa òkè orí ọkọ̀ òkè àti mọ̀ ní jẹ́ orí ọkọ̀ bọ̀kùn túnmọ̀ sí pé orí ọkọ̀ náà ní etí ó ní ojú ó ní pèpèjú ó ní imú ó ní ronú ó ní rògbọ̀n ó lé pè méjèèjì òtúmọ̀ sí òun ló jẹ́ pé mọ́ní àjọ àlìsùn náà tí wọ́n jẹ̀ máa olódọ́gbàdì nínú ìgbà tìtìpà àti gbogbo àwọn ẹtún tó tàbí ìtò kú pátápátá kọ́nà àwọn àgbègbè láti ó ṣe wá ní ó ṣe àlékún ìmọ̀nà wa lórí mọ́nà àjọ àlẹ́sọ̀nà sí ọjọ́mà afọ́ àwọn alàlámà Abdulaziz bin Baz rahimahullah nínú tààlíkì wọn lórí kí n ṣe nàfẹ́ àkọwà yóò sàǹfàní fún wa fún àwọn tí a bá tí ra fatul bari ilé tó jẹ́ sẹ́rìn sọ́rọ̀ Bukhari tí a bá bára fatul bari tí a ra tọ́bà àtú sàlàfíyà tọ́bà àtú sàlàfíyà onáà ni tọ́bà àtú sàlà torí pé méjèèjì yẹn wọ́n ṣe ìtìmọ̀t lórí pàkíkì ṣébùn bá gbogbo àwọn ààyè tí Ibn Hajar ẹgbẹ́ bá ti mọ̀ Hajar ó ní àwọn tàwí láti tó ṣe nínú Fathul Bari lélè tí kò dọ́gba pẹ̀lú manhaj al-sunnah wal jama'ah gbogbo ẹ̀ pátápátá ní Sheikh Abdulaziz Mubarak òun ni wọ́n ti ṣe ìtùkọ́rà jẹ́ ó wà ní hamish nísàlà ẹ̀lú ìbáyìí tó tẹ́ wá fẹ́ ra fásitì ìbárí ó ní kẹ́ẹ̀rà ó ti yé ha tábà tí wá ra fásitì ìbárí tí èyí ṣe nùsà tí mo dákọ̀ á wà lọ ra tàlíf àtàlíf ọ̀tẹ̀lìhà alàkọ̀ọ́lì alàkọ̀díyà fi fásitì ìbárí Dr. Ahmed Shibil ìkánú àwọn túdẹ̀ǹtì ṣègùn báàgì àbúrò ìdí àwọn ọmọ ọlọ́pàá ìdàdà ọ̀dọ́ wọn ni mo ti ra almost seventy years ago ìmọ̀ràn tẹ́lá lọ́dọ̀ so àlèyé lọ́dọ̀ wọn wọ́n sì máa ń kọ́ láti kánò dáadáa ó sì àlèyé tẹ́lá lọ́dọ̀ wọn so wọ́n sọ nínú àpọ́jù bàrí wọ́n ní eléyìí tó tẹ̀wọ̀n jù òun náà ní pé kíni ká ṣe ìgbà àti àyà ọlọ́run ọmọ sùn àwọn ọ̀tọ́lá ká mọ́ ẹ̀yẹ̀ lígún ìṣẹ̀lá rẹ̀ bó ti wà níbàámu sí bọ́lọ́run ọba ti tó bó ti wà níbàámu sí gbígbọ́n gbọ́ ọlọ́run bó ti wà níbàámu sí títóbi rẹ̀